أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فنفر الله كنفسي ونومي قرباء النبوة محمد صلى الله عليه وآله وسلم على النبي والصحابة gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà lẹ́yìn tí ó fi di ẹgbẹ́gbẹ́ndé àkèyàmù abẹ́lẹ́ kò fi ìfẹ́ tí a tọrọ yìí kò fi kárí gbogbo ọ̀rọ̀ بسرعة أشكر الشبهات للشيخ محمد بن عبد الوهاب رحمه الله في أملاك تعالى إبتي أدني إجاجو وتتكي أري أقلقي وتفنر سنني أنك آية tí sheikh muhammed bin abdulwahab rahimahullah tí wọ́n fi kí wọ́n rìnlẹ̀ pípé àwọn kìfìrí tí anabi sallallahu alaihi wasallam tí ó jíṣẹ́ fún wa àwọn kankan bẹ tó ṣe pé ó yí wọn tó ṣe pẹ̀lú àwọn ìfòrí lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tawhid ar-rububiyyah ẹni pé àwọn iṣẹ́ tí ọlọ́run náà ń ṣe àwọn ìfòrí wọn ò ní méjì lórí rẹ̀ ṣé wọn lọ dọ̀ ọ̀háàbò ó fẹ́ kọ́ mú ẹ̀rí bí oríṣi méjì wá láti inú Al-Qur'an àrùn. sọ alákọ̀ọ́kọ́ òun náà ni akàtà sọlẹ̀ kejì òun náà ni èyí لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون نعم بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله وقوله قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجيب ولا يجاب عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون وغير ذلك من الآيات فإذا تحققت أنهم مقرون بهذا ولم يؤمنهم في التوحيد الذي دعاهم إليه رسول الله صلى الله عليه وسلم وعرفت أن التوحيد الذي جحدوه هو توحيد العبادة الذي يسميه المشركون في زماننا الاعتقاد كما كانوا يدعون الله سبحانه ليلا ونهارا ثم منهم من يدعو الملائكة لأجل صلاحهم وقربهم من الله ليشفعوا له أو يدعو رجلا صالحا مثل اللات أو نبيا مثل عيسى وعرفت أن رسول الله صلى الله عليه وسلم قاتلهم على هذا الشق ودعاهم إلى إخلاص العبادة لله وحده كما قال الله تعالى فلا تدعوا مع الله أحدا ẹ mo ṣe ike sheikh muhammad ibn abdulwahab ẹ̀rí ẹlẹ́kejì láti fi rẹlẹ̀ pé àwọn kèfèrí àwọn ìkankan wà tó ṣe pé ó yé wọn tí kò rú wọn lójú rárá òun náà ni tawhid ar àwọn iṣẹ́ tọ́lọ́run ń ṣe wọn ní iyèméjì léwu rẹ̀ rárá náà ni ọlọ́run bá ń sọ pé kólì wà nẹ́bí bí wọ́n límẹ̀lẹ̀ àrùbò ìpìtà ló ní ilẹ̀ ẹlẹ̀ ló ní kápá ilẹ̀ ẹlẹ̀ wọ́n máa ń fi ìhà ta ló tó ní ìkápá àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀. إن كنتم تعلمون طبعا كتابنا ọlọ́wọ́ bá ní sayaquluna lillah tí wọ́n sọ fún ọ náà ni pé ọlọ́wọ́ bá ló ní ẹni pé kò rú àwọn ìfòrí yẹn lójú rárá qul afala tadhakkarun sọ pé ọ̀dà kí ló tún wá dé tẹ́ẹ̀ fi wá jẹ́ni tí yóò máa rántí ọlọ́run tí yóò máa sìn ọlọ́run tó ní kúlì máa ń rọ́pù sàmáwá ti sábọ̀ rẹ̀ ọ̀dà ta ló tó ní sánmà méjèèjì bí wọ́n bí ta ń darí rẹ̀ wà rọ́pù làárù ṣe làwọn pé ní àlẹ́ ọ̀rọ̀ sí ńláńlá kódà bí ọlọ́run tó ń jẹ́ kó yé wa pé àwọn nǹkan kan mìíràn tó jẹ́ nǹkan ghaibiyat àwọn nǹkan tí ojú ọmọ èèyàn ò rí tó ṣe pé àwọn kẹfìrí sì gbà pé ọlọ́run ọba ló ní irú ẹ̀ náà ni Rabbul Arsh Al-Arsh yẹn ni pé àga ọlá ọlọ́run ọba ẹnìkan kan ò rí òun là ń pè ní àga àràáràṣí ojú wa ò tó náà àgbà ìbíyà tì nínú nǹkan tó pamọ́ tó ṣe pé ọmọ èèyàn ò lè rí tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́n bá ní àwọn kìfìrí wọ́n gbàgbọ́ ipe ọlọ́wọ́n ọba ló ní títẹ bá bí wọ́n pé wọ́n rọ́pù sàmì àwọn àti sọ̀rọ̀. رب العرش العظيم سيقولون لله ìtí wọ́n sọ pé ọlọ́wọ́n ọba ló ní òun ní sí kankan ju pé ọlọ́wọ́n ọba náà ló ní kápá rẹ̀ lọ. kul afala tattaqun à ọlọ́run ní kí ló wá dé tẹ̀wá bẹ̀rù ọlọ́wọ́n ọba náà wọ́n pé òun nìkan náà ni ẹ máa sìn. ọlọ́tún ní wà nábì tún bí wọn ibi kúlmọ̀ ń bi yẹ́dì yìí malakutu kulli shay ibẹ̀ ta ni ìkápá gbogbo nǹkan mẹ́lọ́ rẹ̀ ta ni ń darí gbogbo nǹkan wà huwa yujiru ó ṣe pé ọlọ́run ọba yìí òun ló máa ń ṣọ́yàn wala yujaru alayhi tẹ́nìkan ò lè ní òun fẹ́ ṣọ́ ọlọ́wọ́n ọba èyàn pé òun ní máa ń la ẹ̀dá níbi aburú ẹnìkan kan ò lè ní mo fẹ́ la ọlọ́wọ́n ọba níbi aburú ọlọ́run ní kí wọ́n ànábì kí wọ́n in kuntum ta'lamun tó wá ṣe pọ́nmọ́ sayaquluna lillah ọlọ́run ní àwọn kìfìrí wọn lé sí mi tí wọ́n fọ́ ju pé wọ́n ní ọlọ́wọ́ ọba náà ni qul fa anna tusharun ọlọ́ni wa nẹ́bi bí wọn kí ló wá dé tẹ wá borí kò níbi òdodo báyìí tẹ ṣẹ́rí kò níbi òdodo tẹ tẹ̀lé òdodo tẹ sí lọ́wọ́ وغير ذلك من الآيات sheikh muhammad ibn abdulhabi ní pé àwọn àyà mi tó ń bẹ bẹ́ẹ̀ tí kìí ṣe yí táwọn mú wáyé nìkan ولئن سألتهم من خلق السماوات والأرض يقولون خلقهن العزيز الحكيم وتم بأمين سورة الزخرف so يعني كي أو آية من أقول كتبان تشكو لهم في لقي أو كفريو وما iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ń ṣe wọ́n sì gbàgbọ́ nípa àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n ń ṣe àmọ́ tó ń jẹ́ ìṣòro wọn òun náà ni nǹkan mí ni kì í ṣe ọ̀rọ̀ pé ta ló dá sánmà ta ló dá lẹ́lẹ̀ ta ní darí àlámọ̀ rí ta ní mọ̀ ń ṣọ́ ẹ̀dá yíò ṣe ìṣòro àwọn kèfèrí so tí ẹ bá wo àwùjọ ti wà yìí tí ẹ bá bira wa ìyóò rí pé ìṣòro tó wà níbi yíò náà níbi jíjẹ múmu kò sí ìṣòro òsì fáwọn kèfèrí níbi yẹn níbi ká bímọ kó kú ìṣòro òsì fáwọn kèfèrí lórí yíyún kẹ́ni tó bímọ kíyà kó lóyún kó bímọ tọkọ ọmọ sí kíyà sì kú kèbèrè kò sí sọ̀rọ̀ fún ẹlẹ́rìí rẹ̀ rárá tó gbogbo yẹn ó yí àwọn àbákẹ́yọ̀ padà sírò àwùjọ tí wà yìí tó yẹ pé wọ́n sì bí ẹlòmíì bàbá rẹ̀ márùn-ún kèbèrè mùsùlùmí ni bàbá rẹ̀ márùn-ún ó lè ka bàbá rẹ̀ márùn-ún ló sì ń pé mùsùlùmí ni wọ́n ń jẹ́ ń táwọn kẹfìrí ń tó pé òun kẹfìrí ni bàbá rẹ̀ kẹfìrí bàbá bàbá rẹ̀ kẹfìrí ni tó ń tó wá yé wọn nípa ọlọ́run ọba tó da òye mùsùlùmí so lè fi mọ̀ pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tàwùhídì ó pàtàkì ní àwùjọ ayé ó pàtàkì ní tí tó bá jẹ́ àdáàríyà al ẹtí ṣe dáwà tó jù rẹ̀ ńlá aláàkìn tí lákàyè rẹ̀ pé al-mutamayyiz tó gbọ́n tìrẹ́lómi ṣe dáwà ọ̀gbọ́n ọ̀gbọ́n so ìgbà tí èèyàn bá gbọ́n ní tí ó yọ àwọn èèyàn kú olóko ná tí ó jẹ́ kí alkiyama wọn kó straight iná lèèyàn máa ń sáré ẹ̀lẹ́mí asáàlì bi da'wa tí ẹ bá ń ka àwọn tíra àwọn dáwà táwọn afá sàlẹ̀fíyà tí wọ́n ṣe ó ní wala budda lid da'iyati an ya'rifa al-aham fal-aham ìyẹn gbọ́dọ̀ mọ n tó ń jẹ́ àwọn nǹkan tó yẹ kí n fún ní priorities pé nǹkan yìí káì àsìkò yìí àbí kí n mójútó ẹlẹ́kùnrin ọmọ sọ́wọ́n rẹ̀ mọ́ lásìkò yìí kẹ́ ṣe kẹ́ rọ̀bì kíní kan ẹ wà ń pè wọ́n ní kíní kan ṣé kìlọ́ ẹ dáhùn kí ló ń fi yẹn ṣe lásìkò yìí lásìkò yìí ládùú ẹni tó bá kò sẹ́ni kan tó bá lajú dáhà lásìkò yìí tí ò ní mọ̀ pé bá ń la fìtínà ń bẹ fún àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn bá kí wọ́n pe ṣékà rọ̀bì ẹ̀ náà lé àwọn atẹ́bàtì wọ́n máa rán kàkàkàkàkàkàkàkà so tí nǹkan ń ṣe àwọn èèyàn ní tó jẹ́ nǹkan asas ẹ̀sìn òṣùlù ẹ̀sìn wọn náà fi ẹmu tún náà rè kódà ẹni tó jẹ́ kó tó súnmọ́ dáhùn súnà gan àìmọ̀ nǹkan tẹ́lẹ̀ mi ò mà nínú ọ̀rọ̀ tó ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ dáhà ọ̀rọ̀ ọ̀rọ̀ tawhid nípìnlẹ̀ sọ́kò tìgbà tí yóò bá ní ẹni tí yóò bá farabalẹ̀ tó dẹ̀ wà khabir tí yóò pé yàrá ìfẹ́nu rọ́tọ̀ akẹ́lẹ́hù ìfẹ́nu bò lákàyẹ̀rẹ̀ mọ́lẹ̀ so wàtàkàbùr wàrúùyàtù nafs so tó bá ti tíyàn ti ríra rẹ̀ tíyàn ti jọra rẹ̀ lójú so àwọn èèyàn pàkíyèsí rẹ̀ pé á ẹwú kí ní ìkò ẹ̀kọ́ lóra ìyẹ́ra òun onígbọ́ wàá sí tó máa ń lídìí ẹ̀ débi ọdún kan báyẹn so àìmọ̀ nǹkan tí lọ nípa dáhùn so ẹwọ́n tí à ń sọ yìí wàláhì yóò rí pé ọ̀rọ̀ tó kọ́ wà amúrún bẹ̀rẹ̀ èyí ọ̀rọ̀ tí ò rújú nù ọ̀rọ̀ tí ò rújú náà so ẹwọ́n tó yí àwọn kèfèrí tó yé àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tó clear sí wọn tó yẹ pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà ni òye ẹ wo ẹnu ayà yìí lásán wà huwa yujiru wala yujaru alayhi ó clear sáwọn kèfèrí náà ni kèfèrí ẹ̀ ní rí wọn kí wọ́n di nǹkan mọ́ra ipe èyí tí yọmọ sọ̀rùn hmm. ọ̀tọ̀ ní tán ṣe á padà wá síbẹ̀ ìtọ́sí ní wàhálà sí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó yé wọn pé òòṣà táwọn gbé kalẹ̀ yìí kò lè ṣọ́ àwọn àmọ́ kò yá àwọn èèyàn lónìí ipe ó ń dé ò lè ṣọ́ àwọn kò yá àwọn èèyàn tí wà huwa yujiru wa la yujaru alayhi in kuntum ta'lamun ọlọ́run ní sayaquluna lillah wọ́n ní gbogbo ìṣọ́ ó ní ọlọ́run ọba lónìí so kí ló tẹ wá kú níbẹ̀ àwọn èèyàn tí ẹ̀ mọ̀ ní ọ̀nà tí wà yìí ni wọ́n ní kí ni fa idha tahaqqaqat sheikh ni tó bá wá dáhàn lójú annahum muqirruna bi hadha ipe àwọn kẹfìrí ìjọ wọn muqirruna bi hadha nǹkan yẹn rìn lára wọn nǹkan yẹn jòkó farabalẹ̀ lára wọn wọn gbà bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tá a kà yìí náà làwọn náà gbà wọlé wà á náwó lámúlé kílò òun fi tawhid tòun ti bẹ́ẹ̀ náà mo sì wọn kò mú wọnú tawhid má ṣe gba gbogbo àwọn nǹkan yẹn gbọ́ tó kò mú wọnú tawhid ẹni pé wọn jẹ́ mùsùlùmí wọn jẹ́ mùsùlùmí التوحيد الذي دعاهم إليه رسول الله صلى الله عليه وسلم tó ṣe pé gita nẹ́bí ń pè wọ́n sí gẹ́gẹ́ nìyẹn o gita nẹ́bí ń pè wọ́n sí mí pé tawhid tá nẹ́bí ń pè wọ́n sí kìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń wí nílà nẹ́bí ń pè wọ́n sí wọn ní ìṣòro pẹ̀lú ànẹ́bí níbi yẹn rárá tí wọn ní ìṣòro pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi wasallam níbi ọ̀rọ̀ ipe ta ní ń ṣe jíjẹ ta ní ń ṣe mímu fún ni tí wọn ọgbà pé nǹkan kankan lè ṣe jíjẹ mímu fáwọn àbí kọ́ gbà pé kankan lè dí àrísìkí àwọn lọ́wọ́ mhm. kódà ó ń bẹ nù ẹni tí ẹni kó súnmọ́ súnà tó súnmọ́ súnà tẹ́sí máa rí àpẹẹrẹ pé àà ah, ah. wọn náà tún ní ìṣòro kó tó lé pé nínú ọkàn rẹ̀ wọ́n tó máa pé àà ah, tí ìpàrọ̀ èèyàn wá ń tí pé wọ́n ń di ọ̀nà mọ́ mi báyìí tí n bá débì kò wọn nígbà mi tí n bá débì wọ́n ní kò sọ́nà tí n bá débì nígbà tí ìpàrọ̀ èèyàn àwọn akẹ́kọ̀ọ́ sọ abẹ́lómi kó rẹ èèyàn lásán ẹ̀sìn mọ́ bọ́ yìí sí èsì pé sí irú mọ̀ ní kó mi ò tẹ̀lé sọ pé sí èsì pé ọgbọ́ sí ẹ̀rù ni ta ló sọ fún ọ pé sí ẹ̀rù ni kayfa araft bóò ló ṣe mà ibi wọn pásà sí ni so irú nǹkan bá àwọn kìíní wọn àwọn kìfìrí wọn mm-hmm, ẹ̀mí wọn sí ń bi yí wọn so náà ni ni sheikh muhammad abdulwahab rahimahullah wọ́n ní wà àrọ́fta wọ́n gbọ́dọ̀ wá mọ̀ ipe anna tawhid alladhi jahaduhu ipe tawhid táwọn kìfìrí yẹn tí wọ́n ń jiyàn rẹ̀ èyí tí ni tawhid al-ibada tawhid al-ibada náà ni tí الذي yusammi al في زماننا الاعتقاد. هنا itiqad òun náà ni àwọn ẹlẹ́pọ̀ ní àsìkò yìí wọ́n máa ń pè ní àkídà àkídà yìí ni wọ́n gbà kama kanu yad'una Allah subhanahu laylan wa nahara kúrò àwọn máa ń pè ọlọ́run wọ́n sọ lóru àmọ́ ọ̀rọ̀ àkídà ni wọ́n gbà so ibi ni ó ti mọ̀ pé iṣẹ́ ńláńlá ń bẹ tí ẹni tó bá ń jẹ́ ẹni tí òun ṣe dáhàwà lẹ́nu kí mo sọ ipe ẹni tí wọ́n bá bí sírò al-mamlakatul arabiyya as sí Saudi so tí kò gbé láàrin àwọn èèyàn yẹpọnyẹpọn tí wọ́n ń gbé tán padà tán lọ́bẹ̀ tó pé inú environment ibi tó máa ń nu Saudi òun iná ni inú primary school bẹ̀ lọ́ lọ secondary school bẹ̀ lọ́ lọ so ó sì jáde irú ẹni yẹn yóò dàgbà ní sínú ọ̀rọ̀ ìgbàgbọ́ ní tawhid ni kò ní ní problem kankan láyé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀bọ̀ torí environment ní ó train rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tawhid ni tí wọ́n ní máa sọ fún ike ayé ò lè sí ọ́ ní kankan kò tí ẹ̀ ní máa ní jẹ́ bẹ́ẹ̀ kò ní nígbàgbọ́ sí àmọ́ bá àwùjọ kanáà sí ń bẹ láwọn àwọn àwùjọ tí wà yìí wọn ò ní sọ fún ọpá yẹn ń sèyàn ìwọ gangan ló máa mà pé ayé ń bẹ kọ́ra kò bá rí rí o òrí rí o o fojú ara rẹ rí báyìí ó sì gbàgbọ́ yóò sì jòkó sínú ọkàn ẹni o èyí ó kú kò lè kú kú pé àsìkò ọlọ́run ló tó nínú ọkàn rẹ so wọn ò sì ń sọ fún ọ pé ẹ bó ṣe kú yìí ẹ àsìkò ọlọ́run yìí ti tó wọn náà lọ́mọ dájọ́ ní èmi lẹ́tọ́ ẹnìkan kú ẹ̀rùn ẹ ayé tó yọ sí i yé ọtọ́ rẹ òun náà ní ìfàsẹ́ ẹ pàtó pé yọ́tẹ́lẹ̀ kan fún sọ́njọ́ ní ìpín káà ẹ̀ inú ilé wa yìí lè wọ́n sàmọ́ rí àwọn ẹ̀rí ìfásẹ̀ inú ilé yìí ó rọrùn púpọ̀ so àbádúgbò yìí àdúgbò yìí lè àdúgbò yìí lè àbí ìlú yìí lè tí pé tẹ́mọ̀ so olùgbà tó bá sọ fún ẹ pé wo ìlú yìí lé o ìlú yìí lé o fúnra ẹ̀ ní so irú ibi tó bá rí báwọn àbí káwọn tó máa ń ṣe dáhàwà níbẹ̀ kódà tẹ bá ń rí àwọn àfa súnà gan ní tọ́jú àwọn àfa súnà ní mamlaka e, Arabia Saudiya tó bá ń sọ̀rọ̀ àwọn Áfíríkà tí wọ́n máa wí náà ni pé wọ́n ní àwọn al-afariqa alladhi qalla fihim at-tawhid ìgbé tawhid wọn kéré wọn ò rí gbọ́yé so àwọn tí ń pèpè sí wọn mọ níwọ̀nba so ní ìgbà kan bí wọ́n ṣe máa ń sọ nù láwọn àfa tó ń jẹ́ àfa sàwọ́dí èkútẹ́ bá ń ka tíra àwọn tó máa ń sọ̀rọ̀ nípa àwọn àfárẹ́kọ̀ tó bá ti rí àfárẹ́kọ̀ àwọn áfíríkà ni wọ́n ń sọ so irú ẹ tó wá ń jẹ tó wá ń ṣe dáwà ń bẹ̀ ọ gbọ́dọ̀ rí na sọ ẹwọ́n kátà ń ka yìí nìṣẹ́ wọ́n tíra yìí wọ́n ṣe jẹ́ tíra àwọn ìpínlẹ̀ àwọn àkídà ṣèkútà àfa wa ń ka tíra ìpínlẹ̀ àkídà ìlú àwọn ilé iná ọmọkà kọ́lá àwọn òní ti ka tọ̀hàwíyà wọn òní ti ka wàsàtíyà tó fi máa karú àwọn òṣèlú sàlásà kashfu shubuhat tó bí ìpínlẹ̀ ní so ní ẹni tó jẹ́ dáyà wà ká tí ó sì mọ bí ṣàlàyé fáwọn èèyàn onímọ̀ pé bàbá ńlá ìṣòro ni pẹ̀lú àwùjọ yìí tó lọ́tọ́ wá ń jẹ́ tó ń fẹ́ ṣe wá sí fún yàn tó bá ń ka tí wá ń kẹnu tíra ó rí kó orí fi wé tí ń ṣẹlẹ̀ ní àwùjọ yìí tí ò bá jọ wọn ni pé á ah, ọjọ́ eléyìí sọ ah, eléyìí ọjọ́ ah, tí ń bẹ ní ọ̀dọ̀ wa tó ṣẹ́kì ní irú àwọn nǹkan yìí gbogbo àwọn iṣẹ́ ọlọ́run ọba yìí àwọn kìfìrí wọn níṣòro lórí rẹ̀ bí tó ti níṣòro òun náà ni ọ̀rọ̀ al-i'tiqad tawhidul ibada kó yẹ pé tí ń jẹ́ ìjọsìn fọlọ́run kí ni ó gbé fún nìkan tó túmọ̀ sí pé iṣẹ́ ń bẹ ní ọrùn tiwa gan pẹ̀lú bá náà ṣe máa àwùjọ ẹ̀yìn bó ṣe rí iṣẹ́ ń bẹ tó ní agbára so èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ bó ni ó ṣe dá àwọn èèyàn lójú ipe mẹ́yẹ zurukun mina sẹ́lẹ̀ ìwọ̀n art tó pé àwọn èèyàn lè dáhùn ní ìdáhùn tí àwọn kẹfìrí náà dáhùn tí mùsùlùmí náà lè dáhùn rẹ̀ tó bá ń bí pé kálẹ̀ tó ń ṣe arzikí fún ẹ̀dá tó lè ní kí arzikí yẹn pọ̀ kọ́mọ́ pọ̀ ṣe àwọn òkúrùgbà tí bá sọ pé Allah hmm, yóò mọ̀ dáhùn olè mọ́tò ayé òun pé ọlọ́run náà ní arzikí òyìn tẹ́ bá ń sọ pé ṣé ọṣẹ àwúre tíyàn bá tà tí ó pé wọ́n sì gbé fún yóò sì lẹ́sọ̀nù pé ah sọ́sẹ̀ náà wà mú mi tà ah, lọ́wọ́ ìjìndáràn a bi lɔbidi da ɛyai bi kpara lɔbidi da bi aa lɔbidi da ɔ muusitali n'otu kima tawa aa so ehem to i k'e bi ya ɔ ni worobo e bi ya ɔ ni tuwo i k'i tɔja ya ɔ baa ya n je elera o e elera o ka o ka taja o ka nabi so a yi o elera ka ka na n'otu n se ya so irú iṣẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ kó yé àwọn èèyàn ẹ máa wọ tíró eléyìí rí ó yé ó yé ẹni tí ń kéwú tó lọlé kéwú tó ka sálárì ni ó tún ní àkáǹtì yóò wá ní àkáǹtì àwúre yóò ní àkáǹtì ìtajà yóò ní àkáǹtì ẹ̀yọ́nú tí ọmọ kọ́ sí ṣe pé ìpìlẹ̀ ti ń jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ́mọ ṣe kò yé àfa àwọn ọ̀rọ̀ sòrúwà sí olúwà sí olúwa fẹ́ ṣe sáwùjọ so bákan náà amma yamliku as-sam'a wal-basara ìyẹn tó gbọ́dọ̀ ṣàlàyé ní tó gbọ́dọ̀ yí àwọn èèyàn ní níkẹrẹ ni tí ó ti rí náà rí kò padà rí náà mọ́ kẹ lè sọ lásọ dájú pé nǹkan kan ò sí kọ́lá kẹ́lẹ̀ kan mọ́ ní wọ́n náwọ́ sí lójú báyìí ẹ̀sìn rẹ̀ ni mú tó ná sí wọ́n ní àárí báyìí wọ́n náwọ́ sí lójú báyìí ojú rẹ̀ ti fọ́ bá ní ẹni wọ́n ṣe orí bú ti ẹni ipò ojú yẹn fọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí ojú yẹn fọ́ so irú ẹni ẹ̀hẹ́ yọ́tàwọn yẹn bá lè ń fèsì báyẹn tí yẹn lè tí mùsùlùmí lè ń dáhùn sírù nǹkan báwọn a ah, ayé ẹni wọ́n dáhùn so àwùjọ wọn ó sàmánà nù bákan náà kí ìyá kú kó sì fi ọmọ tuntun kó bímọ kó sì ó bímọ tán ní àá ah, ó sì kú kẹ́ni kan máa wò pé àá ah, ah. kí ayé ìmọ̀ àti ọ̀ gbẹgẹ́ bá ayé gbẹgẹ́ so njọ́ tá a bá tó rí kí àwọn èèyàn kọ kí wọ́n kí wọ́n tó máa lọ kí wọ́n kà pé ayé mojúbà àbí ayé le kí wọ́n lára mọ́tò ṣẹ́ńgbà láti wọ́n kéèké nítorí ẹ̀mọ̀ rí ara mọ́tò tó ikú ń gbà wọn gan ọmọ ẹgbọ́ wallahu ya'simuka minan nas wallahu khairu raziqin nítorí ẹ̀mọ̀ kọ́ nù lárúbáwá wọ́n sì fi kọ́ lárúbáwá náà ni wọ́n fi kọ́ nígbà wọn abẹ́rẹ́ mi lè kọ́ Allahu akbar so ẹwu táwọn ẹwu táwọn èèyàn kọ lónìí ọ̀gá ńlá ọ̀gá ńlá kíníkan oríṣiríṣi dẹ́gbẹ̀ẹ́ gbọ́tọ̀ lọ kó káàkiri nù ẹ̀yìn arabambii kílẹ̀ pé arabambi ẹ̀hẹ́ eh, eh, arabambi mẹ́rùbá arabambi ní ń sọ ni so ní ọkọ̀ arabambi ó ní àní so bẹ́ẹ̀ sì máa tó wọn kí kí ni tó mẹ́rẹ̀ yìí so ara tí ìmọ̀ràn bí àwùjọ ṣe ń rí nìyẹn pé àwùjọ yìí ó ti worst àwùjọ yìí ti burú sómi pé nígbà kan gan àwọn èèyàn súnmọ́ nǹkan ẹ̀sìn jùlọ àsìkò yìí lọ àwọn èèyàn kó burú fáwọn èèyàn gan irú bàtà fi wà ní kékèké òun ẹ lè rí burú ẹgbẹ́ wa yìí kọ́ mọ̀mọ́ Kùránì ká yóò lọ ilé kí yóò mọ̀ Kùránì ká lónìí ẹ rí ọmọ tá ti yẹ sí ní kò lè dá Kùránì gbé o kò lè dá Kùránì gbé láàrin nǹkan bí ṣe láti bí around ninety tí ninety ti bẹ̀rẹ̀ wọn nǹkan ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ bọ̀ nǹkan ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ máa ń yẹ̀ láà so ǹjọ́ tí yẹn bá lè ń bí èèyàn ipé à ah, lábáyá sì kú pé ah, ọmọ sí wà láyé bí wọ́n kalẹ̀ náà ni tàbí ni ẹ̀ ọlọ́run àmàdára bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́run ni tí ó sì jòkó ní ẹ̀mí ẹni ẹ̀bẹ́ ah, ìyọ̀rùn nǹkan ń dáàbọ̀ nínú ìlú nù a ní ìlú yìí tó ṣe pé èèyàn kan ṣe wá sí lásán orí sì kọ́ ọ wọ́n sì ní káàì lọ́rin fara rẹ̀ hàn ìlọrin yeyeyeyeye yẹn fẹ́ ṣe wá sí orí sì kọ́yàn wọ́n ní àà ìlú yìí wọ́n fi ara wọ́n wá tó ń sọ fún pé kó padà wá lọ́dún mi kọ́lọ̀ lè dira kọ́lọ̀ dira tó wá tọ́lá dìkọ́ wá lọ́dún mi wàláyé ó sì lè rẹ̀yàn ọdún adébí lè rẹ̀yàn mo ti rẹ́ni tó mo ti rí yẹn bẹ́ẹ̀ rí sọ̀bọ́ yà lómi gàtẹ̀ lè rántí àyẹjọ́ ní mọ́sítìlẹ̀ wọn lọ́rùn ni àfáàyẹ ń ṣe kútùbà lọ́wọ́ ní ń ṣe kútùbà lọ́wọ́ báyìí so mo kàn rí pé èmi ti fura pé ẹni yìí nǹkan kan ti fẹ́ ṣe so ó kàn dákẹ́ lọ ó dijú so mo kàn dìde ni mo wá gbé ìjòkó àfáàwọn àjòkó mo ti mọ̀ orí fẹ́ kọ́ àfáàwọn sọ ẹni tó bá ní òrì inú so ọ̀rọ̀ àjòkó wà tó jòkó so èmi náà mo dìde síbẹ̀ wá bí pé ṣé èlé mọ́ bá lọ so wà tó yà atẹ́kùn fẹ́ sí bí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì so ó lóun lè mọ̀ kọ̀ntínú ó sì dé ìsúnbá kútó àrùn padà. wàlá ìsìn kọ̀ntínú kútó àrùn padà. wọ́n tó wá jẹ́ pé ojú Ìlọrin ni ní ah, ọ̀rẹ́ nu ọ̀rẹ́ tí sọ ń lè ilé wọn sẹ́lẹ̀ yìí kí kama nà wọ́n sí orí so bí àwọn èèyàn ṣe rí nìyẹn ìjọ tó mi èèyàn tí máa ní tí ń sọ pé bọ́lọ̀ ṣe ní ó sì wáyé nù tó dán lójú pé ipa omi èèyàn kan kọ̀ kéré ìṣe à ipa omi èèyàn kan ọ̀ka sojọ́ ah, ah, nǹkan nǹkan dànù náà ni sheikh sọ pé àwọn kèfèrí hàn níṣòro pẹ̀lú eléyìí bákan náà sheikh tó ní ara ìṣòro tí ń bẹ lára wọn ni pé wọ́n ń pè ọlọ́run wọ́n mọ̀ sí ya allah ya allah ya allah ya allah <clears throat> thumma minhum man yad'ul malaika kí sọ́lọ́ nìkan náà ń pè ó wọ́n tún máa pè màláíkà náà tó wọ́n da ọlọ́run pọ̀ mọ́ màláíkà so la ilaha illallah àbí ya allah ya allah àjẹbùtò àná allahu kun allahu kun wà ní jìbìrìlù fayakun ó pè jìbìrìlù sí sọlọ́n bá sọ pé wala ya'murukum an tattakhidhu al-mala'ikata wan-nabiyyuna arbaban min dunillah lónìí mi ọ̀pá yín láṣẹ tó pé màláíkà lẹ́mọ̀ wá gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún tẹ́mẹ̀ pé màláíkà so lè tí mo sọ lè mú ìsọ́ra sọ pé Allahu kun Jibrilu fayakunu àwọn tó bá ń rìn iná náà ń kàlí àwọn ọmọ tí ń sọ yìí àwọn ah, so bó ṣe ń pe ọlọ́run wọ́n sì pe Jibrilu sẹ́rí ó lójú ẹtẹ́ mọ̀ rí tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run nínú àwọn mùsùlùmí tó pé ẹ̀bọn tó pé yóò wọ́n dá ẹ̀bọn sáńgílítì nìkan ṣe hmm, wọ́n lọ tọ̀hídì papọ̀ mọ́ ẹ̀bọn ni so tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n lè ní ẹwà lè ṣe àdúrà yìí tẹ bá ṣàdúrà yìí tán so ẹ̀bọn wọlé nù so wọ́n wà ní ẹwà lọ lè ṣe sàrà sàrà rẹ ní àkàrà elépo pupa oní ten naira oní two hundred and ten naira ó gbé ẹ̀wọ̀ dínú so a máa dúwà ní ọkọ̀ fi ṣe kíni kò ní pèlẹ́ bọ́ fún igẹ́ ní sàárà rẹ̀ tí wọ́n sì ra lọ lójú papọ̀ ni so ẹ lérí ẹni tí ń ṣe tí ó wọ́n dá ẹbọ ṣe sáńgílítì nínú mùsùlùmí tí wọ́n máa lọ náà ní ṣe kíni pé fún mami ni ọmọ yẹn dẹ̀ rí mẹ́lẹ́ àìkà ń bẹ́ẹ̀ nù wọn ẹni tí ń pè màláíkà lẹ ájílì sọlá ìhìn torí pé àwọn màláíkà àwọn ẹni orí náà jẹ́ àwọn màláíkà jẹ́ ẹni kò rújú wípé àwọn màláíkà àwọn iṣẹ́ ẹni rẹ̀ wàlá ẹni rẹ̀ ni wọ́n tọ́bọ́ wọn ròyìn wọn wọ́n fọ̀ náà máa خلقوا من نور إما لهم في دعوة بطلب إن شاء الله أيوة لا يأكلون ولا يشربون ولا ينامون ولا يعصون الله منهم من كان على التصبيح ولا يزال عليه حتى يوم القيامة ومنهم من كان على الركوع ولا يزال عليه حتى يوم القيامة سؤال يومي ركوع إلى سبحان الله فلوه èmi wà lórí rùkú èmi wà lórí sùjúdù tó pé wọ́n sì ń ṣe wọ́n yin lọ́rùn ni títí tí ó sì máa ṣe tó fi di pé ọjọ́ gbìndẹ̀ òkèèyà mú òde yàn ṣùgbọ́n àwọn ṣeré nìyẹn so dídá àwọn tó wá dá àwọn làyẹ̀ wá rò pé ah, àwọn eléyìí dá bàbá ṣe ń pe ọlọ́run á sì máa pe àwọn so wọ́n fi làákàyè tí wọ́n wọ́n fi pọ́n ẹ̀sìn ọlọ́run wípé àtẹ̀yàn ah, ah, bá ń gbé ẹni téèyàn nífẹ̀ẹ́ sí inú ẹni máa ń dùn gan ni ẹlòmíì onítẹ̀ bá mẹ́bi tẹ́ gbà wọlé lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì rí ìyàwó rẹ̀ ó fẹ́ràn ìyàwó rẹ̀ yóò fún yín ẹlòmíì ni àwọn ọmọ rẹ̀ ní ẹjọ́ lọ lè bá ẹlòmíì ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ẹjọ́ lọ lè bá ó sáwọ ẹni tó nífẹ̀ẹ́ sí ọ́n wá ń fi ọmọ ìyàn wé ọlọ́run wọ́n pé ọ̀dọ̀ àwọn màláíkà yẹn lá gbà wọlé sọ́dọ̀ ọlọ́run torí ẹni rere wọn. wà kúrúbù hún minallah yóò sì rí pé wọ́n tó súnmọ́ náà lè yẹ ṣùpá ìrúlẹ̀ ọ̀hún wọn làwọn nìkan wá gba àwọn kan wọn ṣùpẹ̀ kan gba nǹkan fáwọn lọ́dọ̀ ọlọ́run ọba. aw yad'una rajulan salihan àbí ká máa pe yad'u rajulan salihan kí wọ́n pe àwọn ẹni rí láwọn kèfèrí ń tán ṣe nú tọ́lọ̀ fi bínú sí wọn pé á kèfèrí lẹ́yìn yìí ṣé kì ní mislu láti gẹ́gẹ́ kama pé láta aw nabiyyan mislu Isa àbí kama pé annabi kan pa annabi kan gẹ́gẹ́ bí annabi Isa ẹni pé àwọn christian nínú so ìṣesí tí ń bẹ lára wọn lélẹ́yìí láti láwùjọ tó wáyé wọn kì ń pè kò sí ń jẹ́ látà kò sí ń jẹ́ ògún kò sí ti ń jẹ́ ọbàtálá lọ́dọ̀ tí wáyé àyè kò sí ti ń jẹ́ ọ̀ṣun ṣẹ́kẹ́gbọ́ àwọn tí ń kà yí nìsìn àwọn ìlú kan bẹ tó ipá pè wọn tẹ́ máa gbọ́ ògún onírè ọkọ mi kì í ṣe kó ń ṣe wọ́n ń pè pé kó ṣe nǹkan fáwọn ní ohun sàwádáwó so àwọn mìíràn mẹ́tọ́ pé ọ̀sùn ní tiwọn náà ó pé ìdí ọ̀sùn wọ́n ń lọ bẹ̀ ìdí ọ̀sùn àwọn mìíràn yí máa já ní tiwọn so tó pé wọ́n lọ sídìí rẹ̀ sámsámú nídìí odò ní ó ti wọ́n lè tọrọ nǹkan tó ń fẹ́ so irú ìtọ́ka tó wà láwùjọ ti wáyé àwọn àwọn gàgbẹ́ òkè àwọn àwọn ará sàwó so àwọn náà ṣírú àwọn nǹkan báwọn àmọ́ ńlọrin nílọrin rajulan salihan àwọn ń pè ẹni rí ẹ̀rí wọ́n pè la ilaha illallah muhammad rasulullah wọ́n sì pè àfáàsì stéwù salati waliyullah kí ló jọra pẹ̀lú la abdul qadir ìkéde pàwọn nìkan ní dákọ̀ ní dákọ̀ títí ohun àfáàlé òkálukú náà ohun àfáàlé òkálukú náà ohun kọ́mọ̀ ní pé ibìkan lọ́yàn sọjú kọ́dà inú ilé tiwa náà inú ilé tiwa lè sàrùmí náà ẹ̀tì lọ́dún ní wàhálà kan ìdí tí ó pé nǹkan ó ṣẹlẹ̀ tọ́wọ́ ni àwọn afá ń bẹ nínú ilé àfá ń bẹ kábàrí wọn la jòkó yìí wọ́n sì ń gbọ́ ogun tá à ń sọ yìí

Ah, alhamdulillah so kìí ṣe pé ìtẹ́nìkan ló fẹ́ẹ́ rẹjú sọ gbogbo ti ojúlé kọ̀ọ̀kan ìtẹ́nì kọ̀ọ̀kan ń ṣe ìtẹ́nì ká já ọ̀pọ̀ ń bẹ̀ ká mọ̀ mọ̀ wí mọ́ kí wọ́n bá lè rí àánú ọlọ́run wa pàdé àwọn kèbèrè ń pe lat wọ́n ń pe rizza wọ́n ń pe manat so nílọrin ẹ máa rí tẹ́ bá rí ọmọ ilé ẹ ẹ̀sìn máa gbọ́ pé àfá alími ó gbé ọ alími ó kún ọ so a ní ìyálé ọba lè wa wàlá wọn àwọn ọmọ pé tí ọ̀dá rè ẹ wọ́n tó wọlé wọ́n tó wọlé àfá nínú gbé ọ bẹ́ẹ̀ wọ́n gbé ọ wọn ò rí sáìdá wàlá ìwọ̀n rí sáìdá so àbíkí yóò jí kó wọn yá òun tẹ àìkáyà rájà wọ́n tó Ah, ẹlọ́gbẹ̀rẹ̀ mọ́ òun ẹ̀dá kò tó lọ lọ́wọ́ ṣe gbọ́ bẹ́ẹ̀ làwọn ìyá wa náà tán jókòó ń bẹ́ẹ̀lì ọkùnrin náà ti ń bẹ́ẹ̀lì wọn àfàgbọ́ so wọ́n mọ̀ pé ni wọ́n mà so tó ṣe pé nǹkan tó le náà mislu las ẹ má ẹ má wí má wàláhì tí bá ń bá wọn wí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run sọ ẹ̀wọ̀n nìsín jẹ̀dẹ̀ ìhúná rajulan salihan àwọn ẹni rẹ̀ ló mọ̀ pé mọ̀ pé wọ́n mislu lat gẹ́gẹ́ lat nítorí mi ń bá wọn jà sínú nítorí mi ń bá wọn jà sínú kì í sọ̀rọ̀ pé kọ́dà ọ̀rọ̀ pé ẹ ẹ má ṣe àwúre mọ́ ṣe pàwà tó ń jà sí lẹ́yìn anábì ò bá jà sí wọn ò ní problem pẹ̀lú iye wọn àwọn èyí sàwúrẹ́ ti wọn àwọn èyí gbé orí èèyàn ti wọn wọn èyí wúsàárè kan àwọn èyí gbé hmm, hmm, wọn èyí wúsàárè ọ̀rọ̀ ọmọ ìsàárè náà ti wú lọ tẹgbẹ́ yóò ní wòlé ọlọ́run ah aláàjì tó ya wòlé ọlọ́run alájà ah, alájà alájà bíkẹ́ Allahu Akbar ìmọ̀ pé wòlé ọlọ́run ni wọ́n báyìí àwọn kú ó di ọdún márùn lónìí sàárè wọn báyìí ó sì jí àbá kankan bẹ̀rẹ̀ náà Allahu Akbar káì àwọn ah, ah. ìyá yìí wọ́n yẹni ọlọ́run pọ̀ jù hmm. bí bàbá ẹnìkan ṣe kú nù mọ́mọ́ ẹni wọ́n kú ìnídàpọ̀ àdúgbò wọn ìgbà tí mọ́mọ́ rẹ̀ kú wọ́n bá ní ẹ̀gbọ́n ọmọ yìí lọ́tẹ́ ah, wọn ni àwọn òwe wọn lọ́tẹ́ ìní gbé wọn lọ wọ́n bá sin ìyá sílé ọ̀tọ́ sin ìyá sílé odijọ́ kẹta so àwọn ọ̀rẹ́ tí wọ́n ní ògbénà tẹ́wọ̀n àwọn súnmọ́ súnmọ́ so òun ni irọ́ àtúntò wọn sọ̀rọ̀ sínú wọn ni màá rí sáré yà ó débi jọ́ kẹta jọ́ kẹrin báyìí ní sáré kan jì wọ́n jí lásìkò àwọn bá sáré ti jì àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́lọ́ gbé lọ tẹ́wọ̀n lọ́wọ́ kọ́ pé ìpínkọ̀ tán ọmọ olókùnrin o ó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ tán ní kọ́ mọ́ gbé lọ sí tán ní kó gbé lọ tẹ́ wọ́n pe ọ̀rẹ́ kọ̀ tán alájà àwọn ìyàwó lè yìí ọkùnrin lọ́kẹ́ àà ń sọ yìí dápọ̀ olúbo oní máa bọ̀ wá lọ́wọ́ àwòrán ó dé wọn ní ẹ̀dẹ̀ pẹ̀bú ní àárọ̀ wà nílé pẹ̀bú a kì í sàmìyàn kan wá dáadáa ẹ̀jẹ̀ kankan wọ́n fi hà ẹ̀rọ náà ní kíní kan ní ẹ̀jẹ̀ nílé ibà wàláì wọ́n tú báyìí wọ́n báyìí wọ́n ti gé ilé e ìyá lọ so ọmọ wọn wá bẹ̀rẹ̀ ẹkún ọ̀rẹ́ wa ní ìsọ́kọ́ tó bá gbé lọ tẹ́sí gbúdó ní ọ̀sẹ̀lẹ̀ sí ẹni ẹlẹ́ni yìí ṣe dápọ̀ ṣé ará òṣogbo lọ́ra kiri ará lọ́rin wà láì ọmọ àdúgbò gẹ̀gẹ̀ ní òkè ọmọ ọkọ̀ ìyá wọn ọmọ òkúra ìbí ó ti mú òkè rẹ̀ gan tí wọ́n ní kí agbẹ́rì yẹn yà tí é tí èsù èsù èsù tí èsù ti bá yìí wọn jẹ́jẹ́ tó búṣẹ́ bú náà ṣe kìíní búṣẹ́ bú náà ṣe kìíní so ẹni tó pé ìpìlẹ̀ rẹ̀ bá da tí ìmọ̀lẹ̀ rẹ̀ da ẹ̀rẹ́ rí kó débi yàwóyàwó yàwóyàwó èmi rò pé wáyá n tẹ́ ń pè yàwóyàwó kí wọ́n ń gbà wọ̀nyẹ̀ lójú lórí kí lásán ni ike wọ́n ń gbà wọ̀nyẹ̀ lójú lórí nẹ́ẹ̀tì lásán àbí kí nìkan pé tẹ́kàn ṣe nìyẹn àti òògùn náà ni wọ́n tó ń ṣe òògùn burúkú òògùn owó ẹ̀ wọ́n ní yàwó plus lóńtò wọn tí òògùn burúkú wọ́n ní òògùn owó náà ní tó ń jẹ́ báwọn àà ẹ́ ẹ dákun tí ọmọ tó bá wá gbọ́ ẹ̀sìn yé ẹ tí súnà nàbì sallallahu alaihi wasallam yé èwo ni ó ṣe nu méjèèjì onídébẹ̀ onídébẹ̀ àgbà tí ayé ọmọdé ti bàjẹ́ tó pé òun àkídà ti bàjẹ́ ní ti ń jẹ́ ìgbàgbọ́ ọmọ wọn ìgbàgbọ́ rẹ̀ òdú kò dá òun náà máa wọ́n náà nígbà àà ìrẹ́ máa lò ó ìrẹ́ àà kí lè lè ìtúrọ̀ náà so n tí mo ti lọ òun náà ni pé ká mú àpèjúwe tí ó ṣe dédé àwùjọ wa wá tí ó bá àwùjọ wa mu táfi mọ̀ pé nǹkan tí ń ṣe àwọn olùṣèkúnnù n tó ń ṣe wá ju bẹ́ẹ̀ lọ n tó ń ṣe àwa ó ju bẹ́ẹ̀ lọ so lókàlùkù wa mọ iṣẹ́ tó kálukú ṣe nínú ẹbí rẹ̀ tó kálukú mọ iṣẹ́ tó kálukú ṣe nínú ẹbí rẹ̀ nínú ẹbí tó kálukú pé ah wàhálà ìṣe báyìí ń bẹ tí a gbọdọ̀ ṣe ọ̀nà òun nìyẹn wà gbé gbà so alaham falaham so náà ni yóò fi mọ̀ pé tó bá ń jẹ́ tó bá fẹ́ ṣe dáwà o dáwà o so lọ́wọ́n fi ní pé tó ń bá fẹ́ rán onídáwà kọ̀ọ̀kan sínú ìlú kọ̀ọ̀kan ibi tó wọ́n rán sí ènìyàn jẹni tí tí ó jẹ́ àdáyẹ náà jì tí ó ṣe dáwà tí ó sì rí àṣeyọrí lérí dáwà yẹn yóò jẹni tí ó mọ àhàlù àwọn tí ń ṣe dáwà fún yóò mọ̀ wọn yóò rí wọn yóò rí wọn pé bọ́n ṣe rí lélẹ́ yìí o bọ́n ṣe gẹ́gẹ́ tí ó mọ̀ wọn sódà ni ó fi rí wọn tú lọ́wọ́ kò níbi ìbàjẹ́ tó le tó lè ba ẹran játa òkè àmọ́ wọn náà ni sẹ́dàkùn ẹ̀rí pé mo tó fi ẹ̀dàkùn ẹ̀dàkùn ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo ẹ tí bá máa ń pe àwọn àfáà kan gbogbo nìkan ṣé òkú kéwù kò béèrè ara wọn ni ṣé òun kiri kan ṣé òun bá dé ń dè ṣé òun ṣé òun kiri kan àà ah, ah. ṣé òun bí ìgbọ́n rẹ̀ ṣé òun kò rí kàràtú ádàmẹ́lẹ́yà lórí à ah. sọ́dọ̀ ló ń pè fa èèyàn èèyàn ní ń pè so inú lọ́nà ó sì máa dùn ún ọlọ́run mọ̀ sí nǹkan sí lọ́nà yìí bá a nǹkan kì í sínú ìlú yìí kí ló kì í sínú ìlú yìí ẹbọ ẹbọ kì í sínú ìlú yìí àbí so wàláì kì í ṣe nǹkan dùn ún bá ọ̀rọ̀ kí ni kí ni láyé ní ìsìn ó tó wá máa kẹ́ afẹ́pẹ́ lágbájá náà kọ́ wa kọ́ orin kọ́ wa pé àwọn ẹni ọlọ́run fún wa wá dápọ̀ àwọn ẹni ọlọ́run fún wa so yóò tẹ ó ti wá ṣe ó ti tó wá jọra nù àyàn òṣèré síra ah. nù. wọn bá àti ọlọ́run ṣe àṣàwọn fún yàn ni. mislu láta àwọn nàbí yóò mislu ìsà ẹ̀wọ̀ anabi sẹ́fọ̀ká àti ẹ̀wọ̀ pèsè láta àwọn òwòsà ní jẹ́ báwọn. tọ́ ìsà dẹ́kọ́ pé ànábì ọlọ́run dá wa lójú bẹ́ẹ̀ pé ànábì ọlọ́run tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ fi sẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ pé sáré kó ṣe nǹkan fún yín sókè wá pé ọlọ́run kẹtọ wá pé ànábì rìn sáàsì ẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o so léyìí náà ni nǹkan tí èèyàn gbọ́dọ̀ mọ̀ kátó wá ní bàtà ní kí wọn pa ànábì rìn sá so ẹni tí wàá tí wàá tó ànábì rìn sá ńkọ́ ọ̀rẹ́ mi kan bẹ bàbá mi ń ṣe sáré ni àti ẹwọ gán máa wá láti Ọ̀ṣun so kò wá sígbà tí ó dé báyìí tó ṣàtọ̀wá kí mi náà ni pé lẹ́yìn ìgbà tí mi ò ti ṣe ṣàtọ̀wá yẹ̀wò ní kò wá kí mi náà ni tọ́ ẹ ṣeun kódà mọ́ mi mọ̀ yá pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ní kankankan torí àwọn ará tó bàtà mi ń ṣe sáré gbà bàtọ́ adé kí mi ò ṣe máa tó bá tó wá wà wọn ó wá wájọ kan wá kó àwọn jẹ̀mọ́ lẹ́yìn wọn ni ẹ tó wá wọn ni tọ́ ẹ sá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ń ṣe ẹbọ bẹ̀rẹ̀ sí wà lọ́rin yìí afáàní àà ẹbọ bóun ni àà ah, ah, ẹ ah, máa lọ bí sàárè kẹlọ lè máa pe àfa àti mẹ́bí sàárè bí kò sànù yín kò sì nǹkan fún yín torí ẹlòmíì ló ń fi àníyàn wá sí Ìlọrin ṣé ìwà àwọn amọ̀ra wa ni ẹlẹgbẹ́ àníyàn wá ní ìsìn lẹ́bọ̀ lẹ́nu ni àà wọ́n á ní ẹ̀fọ́ báwo ni àjẹ́kì sàlàyé fún ọ múlẹ̀ tó bá lọ sídìí ọ̀ṣun lọ́dọ̀ yín bẹ̀rùn tí ń sọ pé ọ̀ṣun sàánú mi kí lẹ́wìí fún ya ẹ̀kọ́ nìyí òun irú ìtẹ́wá sí ńlẹ̀ yìí náà nǹkan kò ní àwọn àfà ẹwà bí wọ́n wé ọ̀ṣun èèyàn pé á ah. mo ní ọ̀dà ẹ̀rù tẹ́ bá nílùú yín tẹ́ bá rí ẹni tí ó ń sọ pé jésù mo dé jésù sàánú mi jésù ẹ̀kọ́ náà nù onítọ̀ sáfà tẹwà báyìí tó tó ànábì Ìsá níbi tẹ wá yìí ṣé wọ́n tó ànábì Ìsá à ọba dákẹ́ so kò rí kankan wíwá tọ́rọ̀ tó kílẹ̀ ní tí ó ní tí ó láǹfà kẹjọ ànábì Ìsá lọ kò lè wí kò gbọdọ̀ lójú lọ so ọlọ́sìn ni tẹ bá sì rẹ tí pàdánù Ìsá fún ara yín náà lẹ́sọ̀ pẹ́lẹ́ wọ́n pàdé ní isa pé kó ṣe nǹkan fún ọ kó kó ọyọ so nílẹ̀ náà àpálẹ̀ wa ń pè ní sí i so wọn náà ni pé ìsà èèyàn gbọdọ̀ pé àwọn níbi ọ̀rọ̀ ọba mi náà èèyàn gbọdọ̀ pé wà àrọ́ft anna rasulallahi wà àrọ́fta tó wá dá ọ lójú anna rasulallah ipe anabi qatalahum anabi ń bá wọn èèyàn já ọjà wọn lógun ala shirk lórí ẹbọ ìbáàdà ni ẹni pé lórí ìjọsìn náà lànàbí ń bá wọn jà sí ṣe ká gbé ìjọsìn fọ́lọ́run nìkan ṣoṣo ó yẹ fọ́lọ́run nìkan ni wọ́n máa sìn wada'ahum ila ikhlasil ibadati lillah ntana pè wọ́n tana bí pè wọ́n sí níbi kan ṣàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba wáhìdá nìkan ṣoṣo كما قال تعالى اقبل الرسول وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا نبي رواية من رفو أن المساجد سي نبي فلا تدعوا مع الله أحدا أنا بتوي شيخ سنيد نانو تو جواجه شاهد ناني ipe èèyàn gbọ́dọ̀ pèkún ẹlòmíì má pèkún ẹlòmíì يعني ẹnìkan ẹlòmíì lè ní ní pé àwọn ẹni ọlọ́run ní àmọ́ máa ń pe ìyá rẹ̀ ẹlòmí máa ń pe màmá rẹ̀ ẹlòmí máa ń pe bàbá rẹ̀ pé bàbá mi ò ó mi lójú pé ẹni rí ni tó ọ̀tọ̀ ní kí bàbá yẹn ṣàdúrà fún yàn ọ̀tọ̀ ní kí ìyá yẹn ṣàdúrà fún yàn tí ń bẹ láyé àbí ń bẹ ń yàn àbí yẹn wá ń bẹ nínú ìṣòro kan kò sí tó burú níbi tí wọ́n sọ wọn pé kí bàbá yẹn ṣàdúrà fún yàn kùsùn tó burú mẹ́ kọ́dà inú àwọn àdúrà tètè máa ń gbà ní àbí kí màmá yẹn sàdúrà fún yàn inú àdúrà tètè máa ń gbà ní ẹlòmíì bàbá rẹ̀ màmá rẹ̀ èpè ní sẹ́lẹ̀ bàbá mi ọ̀sọ́ jáde ìyá mi ọ̀sọ́ jáde àmọ́ inú ń fi ọkàn ń fi ń ṣe pẹ̀lú ọmọ mi tó rọ́mọ tí bá ń rìnà tí ìyá ọ̀fẹ́ tí ó gbọ́n tí a ń sọ ọba ní ọmọ ṣe irú eléyìí máa tí ó sì gbọ́ tí nǹkan yẹn ò sì dá lóòótọ́ sùúrù ọmọ yẹn ń gbé pèlè bí a ṣe ń parí ohun ìpèlè ń gbà tó kí ìyá ó ṣàdúrà fún yàn kí bàbá ọmọ ṣàdúrà fún yàn ìyín nǹkan ìyín ohun tó da nìyẹn o kọ́dà àwọn àṣùbà pẹ̀lú àwọn àdúrà tètè máa ń gbà ní. àmọ́ ìta ń sọ ni pé ìṣòro dé báyìí lè sìn tí wọ́n á ní ah ìyá mi má sùn má gbàgbé mi ah má rántí ọmọ rẹ wọ́n ti kọ́kọ́ ọmọ sáyé àìkú ọlọ́mà kìí sùn ní à irú eléyìí ẹbọ lòun náà kọjá ẹlòmíì kìí pe àfà mi àmọ́ àfà rẹ̀ tó kọ́ kéwú sòrò náà ni ó pe ẹ̀rùn òun lọ́kọ́ mi Kùránì à olílẹ́tọ̀ láńlá lérí mi so olóòlé náà kò bá mu kò bá mu so òun náà ni pé tí anabi sallallahu alaihi wasallam tó bá àwọn ẹlẹ́bọn jà sí ẹbọ tí wọ́n ń ṣe ní àsìkò rẹ̀ iná lélẹ́yìn tí anabi sì takò lójú méjèèjì torí pé kí ni ọlọ́run sọ pé fala tad'u ma'a Allahi ahada ẹ má pè é lómi pẹ̀lú ọlọ́run wò ẹ má pe nǹkan mi pẹ̀lú ọlọ́run o ṣẹlẹ̀ tí ó ń pe nǹkan mi pẹ̀lú ọlọ́run yóò pọ̀ ọlọ́run tó wá pe nǹkan mi kùn àtẹni tí ń pe òòṣà tí ń pe òògùn kankan náà ni wọ́n o kankan náà ni wọ́n sèkọ́lọ̀ kọ́ mọ́ṣá sànú fún wa ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún wa tawhid ẹni pé àkéèdà tó ṣe náà lè sábà bí oríire ayé àti ṣẹlẹ̀ tí àkéèdà bá ti da aláwùjọ dáa nu yàrá kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan yóò da agboolé kọ̀ọ̀kan wà da àdúgbò kọ̀ọ̀kan wà da ìlú wà da pẹ̀lú pé tọ́nà bá ní kí akéde òǹkálukú kọ́ da kíta òkèlè òǹkálukú kọ́ da òǹkálukú ṣá ṣe àlékún àgbóyè ọ̀fọ̀ àdúrà ìlọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Ọdọ́kọ̀ sọ́lá àríkò ní ìfẹ́kọ̀ọ́. Nígbà tó ń sọ̀rọ̀ ní ilé ẹ̀kan nípa pé tó bí bá bá sọ̀rọ̀ nígbà ní àṣẹ rẹ̀. Lọ́dọ̀ ìyá tó ṣe súnmọ́ àpárá ń pé a ìfẹ́ wa kí ọjọ́ àwọn yóò ní ìdílé ní ìgbẹ́ ìwọ̀n. Ẹ rí pé tẹ bá kí ìsọ̀rọ̀ ẹ̀ bí mo ṣe ń sọ mo sáré dè mo ń lérí nǹkan tó bá dáa. Òbí sọ pé ìfẹ́ nǹkan báyìí tí nǹkan yẹn ò sì dáa so tí nǹkan yẹn ò dáa so tó a pé ìdẹ́kun ojú ẹ̀yà wọn sókè tẹ́fẹ́tẹ́fẹ́ ni so súnà ń tó dáa ni kí sókòtò yẹn ó ṣe tẹ́fẹ́tẹ́fẹ́ ń tó dáa ni kí wọn wọ́n sókòtò lẹ̀ kí wọn tẹ́mọ́lẹ̀ kọ́ dáa kò bá lànà nẹ́bì mu kò dáa so tí o bá ń sọ fún yẹn pé ìdẹ́kun ah, ó ṣe òun ní dáhùn bí yẹn lóhùn ìlú rú nǹkan so òun sì ní báwọn bí yẹn jà kọ́dà o gbọ́dọ̀ gbó lẹ́nu kọ́dọ̀ gbọ́dọ̀ sọ pé ìní ìní gbà ní tí màá sí nù ọ gbọ́dọ̀ sọ so sọ ọ sábà bá tiẹ̀ lọ náà ọ bá tiẹ̀ lọ náà so kọ́dọ̀ kọ́ ṣáà ṣe ìmúdó fún gbogbo àjùbá yìí wọ́n wà wọ́n àìlẹ̀. ó lè ní ọ̀sán àìkú ṣé ó pẹ́ kí obìnrin lu etí méjì àbí mẹ́ta bákan náà báwo ni a ṣe mọ ìyàtọ̀ nínú tí àwòrán bá ń dàrú bá ń dàrú àti àti ẹgbẹ́ ìjọba tó dára. Naam so wọ́n ní tí ó ni sóbìnrin lè lu etí méjì bẹ́ẹ̀ ni kó ló lè lu mẹ́fà. Tó bá fún un bá ní ìdẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ náà sínú kó máa lú bẹ́ẹ̀ ṣùgbọ́n burú mẹ́ẹ̀. Sọ̀rọ̀ gẹ́gẹ́ pé lúlu etí sọ ọ̀ṣọ́ obìnrin ni wọ́n lọ ẹ̀dá. ẹnà ìmú ṣe rí ẹni fatuwa ṣẹ́kọ̀ fèmí ìyẹn náà dáhùn wọ́n bí wọ́n pé ṣe kí ó dáa kí àwọn ìlú pé yẹn ń ba ẹ̀dá tó wọ́n bá jẹ́ ẹ̀dá ń ba ẹnìyẹn ń ba jí ẹ̀dá tó wọ́n bá dá ẹnìyẹn ń ba jẹ́ nítorí àwọn òrìnnù sọ àwọn òrẹ́rì kankan tó fi rẹlẹ̀ pé àwọn tó jẹ́ àwọn sàhábà lóbìnrin pé ní ọ̀ṣọ́ tó máa ń ṣe ibẹ̀ wọn lù ú ibẹ̀ náà wọ́n ti sọ̀rọ̀ ti etí ẹ̀ tó pé ẹ̀lú etí tó wọ́n ní àmọ́ ah, pé tó bá ń pé ní àwùjọ tí wọ́n ní wọ́n máa ń lù bẹ́ẹ̀ tó àmọ́ àwọn sáré rí fún náà nìyí sọ ẹ́ rí pé tí wọ́n sọ tó clear jù náà ni pé kò sẹ́rí fún tẹ́lẹ̀ tó kí ni àwọn tó wá ń jẹ pé èèyàn ń ba ẹ̀dá tó wọ́n irú kíní yẹn bọ́ tó yẹ pé èèyàn ló mú èèyàn kàn lẹ kíní stone máa mú tó yẹ ògúrú tó ògúrú tó pé ọkàn lẹ stone máa mú lásán tí kìí pé bóyá ọ̀dà ìmú lu tó ọ̀sán. sẹ́ńtò ń bọ imú tí olùkọ́ ayé tó ah, tó bo etí tí òfin kan bọ́ tó òun ṣí ọ̀sán rẹ̀ lẹ́nu ẹ̀ ń ṣe láwọn kò ṣe dà abẹ́ tó tó lọ lè kò kìí ṣe ọ̀rọ̀ pé èèyàn ṣe ti dára kọ́lẹ̀ tó dé tó lo páúdà ó lé ti rò lóbìnrin tó ó lọ tọ́lẹ́dì omi gẹ́gẹ́ kọ́bà rẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ọlọ́nà wà láyọ̀ òbòdì náà zí ní tẹ̀ hún ná ilá lébò ìrìnlẹ̀ tì yìí táwọn kọ́ wọn ní kí rí ọlọ́wọ́ wà rẹ̀. ẹ̀hẹ́ wọ́n ní ẹni tí àlìjẹ̀ ló ń dà láàmú tí báwo lèèyàn ṣe fẹ́ mà yàtọ̀ sí ẹni tí àlìjẹ̀nú ọ̀dà láàmú tí ẹni tí àlìjẹ̀nú ń dà yóò máa ṣe wọ́nrawọ́nra tó rẹ̀ yóò máa yóò máa yàtọ̀ síta àwọn èèyàn so àwọn sáyẹn oríṣiríṣi náà lọ́wọ́ àfọ̀ ẹlòmíì tí wọ́n ń gbọ́ Kùránì ó máa ní sọ́rọ̀ rẹ̀ sọ́dọ̀ yẹn ni pé bóyá kíbi kan wọn kàn lára rẹ̀ bóyá so lè máa gbọ̀n Quran yẹn tó bá Quran ó lè farabalẹ̀ sùmí ń bẹ tó náà wọ́n fi ni pé ọ̀pọ̀ lóríṣiríṣi kékeré bóyá ìwà ni kíní kan báyìí náà ni kọ́lẹ̀ lórí ogun tá à ń sọ yìí o so ẹlòmíì sí ní ọmọ sí wọn náà pé dáadáa homon ní pé kàwọn rí pé ah kó lára lágbára tí ń ṣe sì báyìí torí kò ní nà ṣáàtì bí sí máa ń ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mà yẹn pé kò ní ní ìdárayá sáwọn èèyàn ẹlòmíì ló kàn láì kún sáwọn dáwà náà ni tó dáná pé wọ́n sì ń kọ́ máa ṣe lágbára báyìí ìpín yóò sáwọn déjúmọ́lé kò ní fẹ́ máa mix pẹ̀lú àwọn èèyàn lẹ́tọ́ mix pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan so ó náà ni mo fi ní pé àwọn ọ̀nà tí èèyàn fi ń fura rẹ̀ ọ̀pọ̀ so ó ti bẹ̀rẹ̀ lórí ẹni tí ó bá tí nǹkan bá ń ṣe so náà ni so àmì tó ẹ̀kọ́ bá tó máa ń dúnú àsìkárù dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí nǹkan yẹn bá ti ń ṣe so kò ní le bí ẹni tí kò dúnú àsìkárù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n lọ حتى نوانا تلا حتى الوان نوانا سبحانك نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك